méjèèjì o ìgbẹ́ mọ̀ pé bọ́tà dúró níbẹ̀ ó ti lọ ọ̀rẹ́ mi ní bọ́lá ìdí mi orí jẹ́ lákàtà rẹ ni bọ́dọ̀ bá fẹ́ tí òró mi kò mọ́ ó sì fẹsẹ̀ sọ̀rọ̀ ó ti lọ. ọ̀lẹ́ ni mo gbé lọ́lọ́ba rí. ń lé àánú sẹ́yìn lọ́dọ̀ mi ọjọ́ àrí. ọ̀rẹ́ òun láti tọ́lé àánú sẹ́yìn lọ́dọ̀ mi mi ni mi wọlé. Wọ́n kọ́ àkọ́kọ́ mi ò bá ẹgbẹ́. Ìwà ni ọjọ́ níbi níbi wọlé ìdúmọ̀rẹ́ pín wá níyàwó ìdúmọ̀rẹ́ pín wá níyàwó. ọba òkè pín wá níyàwó ìdúmọ̀rẹ́ pín wá níyàwó ọjọ́ wọn ṣẹ̀dá pín Olódùmarè pè wá níyà. Àwọn ọ̀rẹ́ tó ń ṣe bí ọ̀tá. Olódùmarè pè wá níyà. Ọ̀tá tó fojú jọ̀rẹ́. Olódùmarè pè wá níyà. Fúyọ̀ níyà lójú ọ̀nà mi. Olódùmarè pè wá níyà. Lágùn dàbọ̀ pé wá níyà. Olódùmarè pè wá níyà. Ọmọ ìgbàlà pé wá níyà. Olódùmarè pè wá níyà. Iná kò sí pàkúté ọ̀rẹ́ o. Olódùmarè pè wá níyà. Ọba òkè pé wá níyà o ògo padà fún Olódùmarè. return the glory back to Almighty God. Ẹnìkan tí àṣẹ àti agbára ń bẹ lọ́wọ́ rẹ̀. He that power and authority. Ọ̀gá gbogbo ẹni tó darapọ̀ mọ́ ìrìn àjò rẹ. Those that join your journey tó sọ ìrìn àjò àyànmọ́ di ìrìn àjò ogun. the actual journey of death is the journey of battle. Ọlọ́run máa pín yín níyà. may the Lord celebrate you amen gbogbo ẹni ọwọnú ayé rẹ. those are entire life. tó fẹ́ sọ ìrìn àjò ògodogun. that one turn journey of glory to battle. ọlọ́run máa pín yín níyà. may that not separate you amen. ọlọ́run máa pín yín níyà. amen. ọlọ́run máa pín yín níyà. amen. Mo gbàdúrà àdúrà rẹ̀ ọgbà o. Your prayer shall be answered. Amen. Àdúrà rẹ̀ ọgbà o. Amen. Àdúrà rẹ̀ ọgbà. Amen. Àdúrà rẹ̀ ọgbà. Amen àdúrà rẹ ọgbà àdúrà rẹ ọgbà àdúrà rẹ ọgbà àdúrà rẹ yóò gbà àdúrà rẹ yóò gbà àdúrà rẹ ọgbà àdúrà rẹ ọgbà àdúrà rẹ ọgbà àdúrà rẹ ọgbà àdúrà rẹ ọgbà wà á ní ẹ̀rí màmá wà á ní ẹ̀rí wà á ní ẹ̀rí wà á ní ẹ̀rí ọ̀gá olórin sẹ́ẹ̀sì lórin ilẹ̀ àbí òsorin mo yìn ọ́ lógo. èmi náà yìn ó. mo yìn ọ́ lógo. ibi ẹsẹ̀ mi dé. mẹ́ẹ̀mọ́ pé mo lè débẹ̀ o. mo yìn ọ́ lógo.

ẹsẹ̀ ibi tẹ́ bá dé àdúgbò ó Jésù ibi tẹ́ mo wà lọ. ẹ kọ̀ọ̀kan tí náà torí ohun yìí lé lálẹ́ yìí. kọ̀ọ̀kan sí ná. bàbá ẹ ṣé jésù ẹ ṣé oore tẹsẹ fún wẹ̀yìn báyé ti fẹ́ fún mi kọ́ lórí mi mo wá ní ọlọ́gbọ̀n. Màmá ẹ ṣé Jésù ẹ ṣé fóore ẹ ṣé fún mi. Bàbá gbọ́pẹ́ mi nígbà mo wà láàyè. Bàbá gbọ́pẹ́ mi nígbà mo wà láyé. kọ̀ọ̀kan sí náà. Igi lẹ́yìn ọgbà mi. Igi lẹ́yìn ọgbà mi. lẹ́yìn ọgbà mi. Ẹ ṣe ó bàbá. Ẹ kọ̀ọ̀kan sí náà. Àdúró mi ò ṣe é alẹ́ ìlàlẹ́ ìjẹ́. onídùúró ni ẹ ṣe. ẹ ṣe o bó bá ṣe lèèyàn ló dúró ìwà ti padà. bó bá ṣe lèèyàn ló dúró ìfà ti sá lọ. bó bá ṣe lèèyàn ló dúró ìbá ti máa sì rè gùn. Holy nínú omi ẹ ṣe o. ẹ kọ̀ọ̀kan sí náà. ẹ yí padà o. orí wa. Ah, ah, eh. bàbá kórin wá ni. orí ti tán ẹ̀rí àánú gbà ẹ̀rí àánú ẹ̀rí àánú lórí àárín ọgbà sá mọ̀ pé ẹ̀kọ́ délé kòkò nígbà orin tán. mi bàbá ọkọ bá. nígbà àwọn kọrin tán bàbá wa wò ó dúpẹ́ wo ni tó kọ náà inú wo àti bíríjẹ́ tìta ní kọrin jù ìwọ ló ń fún lórí orin ìwọ ló ń fún lórí ẹ máa rí àánú kò ẹ máa rí àánú gbà abẹ́ rí bí ṣe ń lagùn bí ẹni ọjà màlágbó náà ni. lákọ̀ ah, ah, ah. lákọ̀ lagùn jáde. bẹ́ẹ̀ ni ẹ rí àánú gbà ìmọ̀ pọ́nrin lè tó bá àwọn ọ̀dọ́rẹ́ ah, mo ti mọ̀. wọ́n dijú kọrin ni. lórí mi mẹ́ni ọkọ̀ mi yóò tọ̀ ara nínú mọ́tò tẹ́ ẹ máa gbọ́ títọ́ ọmọ ṣẹ́ jáde. omi sòròrò. ẹ̀yin tẹ́ ẹ rẹ́rìn ẹ̀ ní sọkún o ẹ̀ ní o ọ̀rọ̀ ẹkún kò ní báyà àṣẹyìn a máa kọrin yàgbé ara. Ah, ah. ẹ kéèsì o de pampasi ọlọ́ngbà ọpẹ́ wa a máa ṣe nǹkan ọlọ́run gba ìyẹn wa ẹ̀mẹ́. gba ọpẹ́ wa gba ìyẹn wa gba ọpẹ́ wa gba ìyẹn wa gba ọpẹ́ wa ìwọ ni ọlọ́run kò sẹ́ni kankan ọba arúgbó ọjọ́ pátápátá ọlá borogodo ògo ègbè lẹ́yìn ẹni àdá lóró. Oh yes Lord. Atinilẹ́yìn kojú ọmọ tini. Your majesty. Ògo tí gbogbo àgbáyé forí balẹ̀ fún. We worship you. Ìràwọ̀ tí gbéràwọ̀ mi. Yes Lord. Ọba tí pàṣẹ lórí ọba. Father. Olórí àwọn wòlíì ọ̀run. You are worthy. Ọba tí gbogbo wòlíì ń dọ̀bálẹ̀ fún. Yes Lord. Ẹni àfọ́ àforí balẹ̀ fún. Yes Lord. Níwájú ẹni tí babaláwo dẹ̀rù ti ń gbà. Bàbá mi àgbàlagbà. Yes Lord. Ọba tó so ẹ̀gbẹ̀jì di ojo. Bàbá mi ẹ̀rù tójú ẹ̀rù lọ. Bàbá mi àgbà tí ń bẹ láàfin ọ̀run ọba tó borí egungun ayé oh, ìmọ̀ tó ju ìmọ̀ lọ apá ńlá tó sayéró arúgbó láíláí àdàgbà má tẹ̀pá àdàgbà má lo gíláàsì májàmú ti ń bẹ lọ́rùn àtayé bàbá mi ẹ̀rù bàbá mi ìmọ̀ bàbá mi ọgbọ́n bàbá mi òye bàbá mi ìjìnlẹ̀ ológo nínú ògo mm. ọlọ́gbọ́n nínú ọgbọ́n bàbá mi àgbàlagbà òye bàbá mi arúgbó láíláí ọlọ́ngbà ọpẹ́ wa ẹ̀mí mímọ́ gbá yìí wa. ẹni ọmọ ọba ní ìfọ̀bá ṣeré o. Yes, Lord.

bẹ́ẹ̀ la fi forí balẹ̀ fún. àwọn kan sin ọlọ́run àìmọ̀ odidi orílẹ̀-èdè kan wọ́n dẹ̀ tó gbé signboard sẹ́nu ọ̀nà ìlú wọn wọ́n bí wọ́n léèrè pé tálẹ̀ ń sìn náà wọ́n láwọn ń sin ọlọ́run táwọn mọ̀ àwa ń sin ọlọ́run táwọn mọ̀ ẹni tí apá rẹ̀ ká o gbogbogbò arọ́ gbogbogbò mẹ́ kò sógo tí ò lè sẹ́ kò sẹ́ni tí ò jù lọ ó ga jù tàyé ó gbájú táyé lọ agbára ńlá tọ́ba ògo ni ó ga jù táyé lọ wọ́n fi ọ́ndọ̀dì wọn pẹ̀lú bá dragoni wọ́n fi dragoni ibì kan wọ́n ní bàbá mi odó ibì kan nírawa dìde sí ọlọ́run ọlọ́run ní àwẹ̀ dọ̀bálẹ̀ èmi ò ráyè o dragoni ṣe kọ́ńtàkọ́ńtà ọ̀dà dọ̀bálẹ̀ wájú àwọn onígbàlẹ̀ onímọ̀lẹ̀ hmm. wọ́n dé láàárọ̀ wọ́n gbé nàró padà wọ́n ní ẹ bá pò ọlọ́run ní kéyìn bá pò ńlọ dòru lọ́ba tó dúró ọlọ́run wá bá wọn rú egun àtẹ̀sí àtàpá wọ́n kó sẹ́nu ọ̀nà kọ́ máa ń kárí your border brother ẹ wá gbẹ̀gbẹ̀ yín àbí ah, bàbá yín lẹ́ ń pè àbọ̀ ọlọ́run yín lẹ́ ń pè ẹ wá kókó omi ọ̀rọ̀ ààyè nígbà wọn dé láàárọ̀ wọ́n tẹ ojú ẹsẹ̀ mọ́lẹ̀ ìyọ̀dí sì tó kọlù wọn bàbá mi àgbàlagbà bá ọpẹ́ wa gbáyìnyẹ wa ìwọ lọ ń bẹ láyé wa bàbá jẹun ìwọ ni bàbá jẹun ìwọ ni bàbá jáde ìwọ ni bàbá wọlé ìwọ ni ìwọ ni ìrìn àjò wa ìwọ ni àlọ wa ìwọ ni àbọ̀ wa ìwọ ni pa wa ìwà láàyè wa ìwọ ni iṣẹ́ wa ìwọ ni àlàáfíà wa ìwọ ni ojú tá a fi ń rìnrìn ìwọ ni ohun tá a ń sọ jáde ìwọ ni man. torí bọ́ bá jẹ́ èèyàn ni. wọ́n gbowó lórí ohun tá a sọ. the correct a máa sanwó ohun ni. láìdé ah. bí mo rí pé pé kó lè dé. Hmm. ó ti láago tó o máa sọ̀rọ̀. ìwọ tiẹ̀ ń sọ̀rọ̀ irú Yínká yìí hmm. kò ní sọ̀rọ̀ o. torí ìjẹsà ni. Hmm. bí yín wọ́n bá ní one million lọ́wọ́ Yínká yìí a máa mú gàrí àtẹ̀pà. tó bẹ́ẹ̀ ni ó wà ẹ̀kọ́ sí tó. tí wọ́n bá wá ní òwò ká máa sanwó òwò. tẹ́ ẹ rò pé yọ sọ̀rọ̀. yàtọ̀ ó kàn jẹ́ inú bí mi kí n máa bú àwọn ah. èèyàn tó dáa ọlọ́gbà ọpẹ́ wa hmm. ẹ̀mí mi máa gbá iye wa ògo forúkọ rẹ afẹ́rí ọ gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá ògo fórúkọ rẹ ògo fórúkọ rẹ ògo fórúkọ rẹ ẹ gbàdúrà má jẹ̀mú tí ẹ̀ṣẹ̀ ń lò lórí mi. covenant series is over my life má sàwọn àdúrà o hmm. ẹ láyé yín ká ni ah, gbàdúrà dáadáa o má jẹ̀mọ́ tí ẹsẹ̀ ń lò kò mí ìjọ táyà rẹ̀ jò mo tó wà pé abẹ́nu ní ìfẹ́ táyà ni mo wá rí pọ́ lọ́dọ̀ fọ́dọ̀ ẹni tó ń ná táyà ah, ẹ pariwo ah, má jẹ̀mọ́ tẹ́sẹ̀ lò olùwàjì ọ̀bàjẹ́ kí ni mo ní kó ṣe májẹ̀mú ẹ̀sìn olú ibẹ̀ ni mo wá wà lẹ́nu báyìí orí májẹ̀mú tẹ̀sẹ̀ láti bẹ̀ ẹ̀sẹ̀ kò tí ẹ̀sẹ̀ èèyàn mọ́ ẹ̀sẹ̀ kan bẹ tá n pè ní covenant ẹ̀sẹ̀ kan bẹ tó di májẹ̀mú ó ní àwọn bàbá jẹ́ èso àjàrà ẹ̀yìn kan àwọn ọmọ ẹni yẹn ò ní mọ̀ nípa rẹ̀ àwọn bàbá ńlá àwọn lọ́daràn lẹ̀ bẹ̀sẹ̀ àwọn ní ń tán ọ̀ràn àwọn àyà ńlá lọ́daràn àwọn ní ń tán ọ̀ràn ẹ pariwo wo àkàyà alimaru àkàbà májàmú tẹsẹ̀ ń lórí mi olùwàjẹ ọbàjẹ olùwàjẹ ọbàjẹ ọyọyọyọyọyọyọ yàmà sàlẹ̀ àkàbọ̀rù àmà sàlẹ̀ dà bàjẹ́ bàbà bàjẹ́ bàbà bàjẹ́ bàbà bàjẹ́ bàbà bàjẹ́ bàbà bàjẹ́ bàbà bàjẹ́ bàbà bàjẹ́ bàbà bàjẹ́ bàbà bàjẹ́ bàbà bàjẹ́ bàbà bàjẹ́ baba, bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ baba, bàjẹ́ baba, bàjẹ́ baba, bàjẹ́ baba, bàjẹ́ Jésù Olúwa wa ẹ tún àdúrà yẹn gbà sórí ẹni tí má jẹ̀mú ẹ̀ṣẹ̀ bá ń ṣiṣẹ́ lórí ẹ̀ ó gángan fúnra rẹ̀ ọmọ bira rẹ̀ níbèrè mẹ́rin. the person will say we have himself four questions. ta ni mo ṣẹ̀. who did I offend. kí ni mo ṣe. what have I done. kí ni kí n ṣe. what should I do ó ti sú mi. I am fed up. How about father? kò sí ìdáhùn fún mẹ́rẹ̀ẹ̀rin yẹn o. there is no answer for all these questions. ṣé ẹ wá rí tí wọ́n bá ń tún ìpìlẹ̀. if they want to portray the foundation. májẹ̀mú ẹ̀sẹ̀ ní ṣiṣẹ́ lórí ẹ̀. God is working as such a. mo lọ rí ọmọ mo lọ rí ìránṣẹ́ ọlọ́run kan. I want to say minister. ọ̀rẹ́ mi ni. a friend of mine. mo rí ọkùnrin kan ní church yẹn. I saw him in that church. ó máa ń gba àwẹ̀. he used to fast. Ah, from from fasting to another. yes sir. tọ́ba ti parí ọ̀kan yóò wò mí lọ. a parí ọ̀kan tó wò mí lọ. mo wá bi pastor yẹn pé kí ni bọ̀dá ìṣẹ́ ìránṣẹ́ ọlọ́run ni. wọ́n ní ìṣẹ́ ìránṣẹ́ ọlọ́run. wọ́n ní kí ló dé tí màá gbà wẹ̀ léraléra wọ́n ní torí ogun tó gbóná girigiri ni mọ́lọ́dà kí ló gbó ogun rẹ̀ pásítọ̀ ọ̀rẹ́ mi yẹn láwọn ọmọ mọ́lọ́dà màá gbàdúrà lórí ẹ̀ lálẹ́ yìí wọ́n wá gbàdúrà olúwa oh, fi ìran ayé rẹ̀ hàn mi ọlọ́run wá sọ fún mi pé kó gbàdúrà bóyá òun lè ṣàánú irú ọmọ rẹ̀ láyé. maybe he can have mercy on his head. Mm. irú ọmọ rẹ. kéésì òun mọ not the man bóyá irú ọmọ ọmọ. maybe his great grandchildren. Mm. Mm. so now bẹ́ẹ̀ ni sá. Ah. mo wá olúwa kí ló dé ní ìlú ọlọ́jọ́ yẹn jọ́ mẹ́ta mo fẹ́ lò mẹ́ mo tún gbà jọ́ kejì mo fẹ́ máa sírí kí ni dé fìyà jẹ irú ọmọ bó ọlọ́run wípé àwọn òbí rẹ̀ lọ dá ọ̀ràn ṣùgbọ́n májẹ̀mú ẹ̀ṣẹ̀ dúró látàrí rẹ̀ gbogbo àwẹ̀ tí wọ́n ń gbà ẹ̀ṣẹ̀ ọgbà kó gòkè kí wá sí ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ tòbí ni mo wá ní olúwa oh, ṣé bí ẹ̀ṣẹ̀ ṣe tó rèé bó ti dákẹ́ kò tó bí oṣù márùn mẹ́rin àbí kan lẹ́yìn gbà ọ lórí òkè ní kò yí bí ń bọ̀ fọwọ́ bọ́ọ̀sì kò dé Ìbàdàn tó fi kú. ìdá ìfọwọ́gẹ̀ ti Ìbàdàn. torí májẹ̀mú ẹ̀sẹ̀ le ẹ pariwo jésù lábẹ́ májẹ̀mú ẹ̀ṣẹ̀ tí mo wá sí àánú gbé mi jáde ọ̀dà ọ̀dà láìdé kí n mọ̀ mọ̀ tí bàbá mi dáwọ́lé kí ni mo mọ̀ tí ìyá mi dáwọ́lé kí ni mo mọ̀ tí bàbá bàbá mi ṣe kí ni mo mọ̀ tí ìyá ìyá mi ṣe kí ni mo mọ̀ tí ìran kẹta ṣe kí ni mo wá mọ̀ tí ìran kẹrin ṣe kí ni mo mọ̀ tí wọ́n wọ́n ṣe nílò wa ní four hundred years ago ó ní èmi sì lọ́lọ́run owó tí máa bẹ̀ ṣẹ́ bàbá wò lára ọmọ láti ran kínní ìkejì hmm. ìkẹta tó fi dórí ẹ̀kẹrin ibo mo ti wá mọ̀ tí òbí mi torí bọ̀ èmi ò mọ bí tóògùn ti bẹ̀rẹ̀ mi ò mọ bí tóògùn ti bẹ̀rẹ̀ ọlọ́run tó mọ bí tóògùn ti bẹ̀rẹ̀ ṣàánú mi jogun ó tẹ́ ẹ pariwo àánú gbé mi jáde lábẹ́ májẹ̀mú ẹ̀ṣẹ̀ tí ayé mi wà àánú gbé mi jáde àánú gbé mi jáde oyoyoyoyoyoyoyoyo masali kaba àánú gbé mi jáde gbé mi jáde gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde ọya gbé mi jáde ọya gbé mi jáde ọya gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde àánú olúwa gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde àánú gbé mi jáde jésù olúwa wa ẹ tún àdúrà yẹn gbà. Baba the prayer bàbá jẹ èso ẹgbẹ ẹgbẹ̀rún èèyàn ní jìyà ẹ̀ṣẹ̀ tí ọmọdé bàbá ló jèso ọmọ lẹ́yìn kan lábẹ́ mọ́jẹ̀mú ẹ̀sìn. under the covenant of sin. tí ìṣẹ̀dá mi wà. bí ẹ̀mọ̀dé sin ní. olúwa gbé mi jáde lálẹ́ yìí. kò yé wọn náà mọ́. you are confused. ó ti gba àwẹ̀. you fasted. ó ti gbàdúrà. you pray. ó ọrẹ. you use your offering. ó ti lu ẹ̀bẹ̀. you use apology. ó ti ní kọ́ ọlọ́bẹ̀ yẹn. he told you to apologize. tí mọ́jẹ̀mú bá ń sòwò lórí ayé yẹn. he speaking of a source line. èyàn ò lè mọ̀ di bógun ṣe ń dìde. the person will not know the source of his battle ohun tí ò jẹ́ lómi ọ̀ mari mọ́jẹ̀mú ẹ̀sìn òbí ni. it is covenant of his parents saying ọ̀gá sàmì lábẹ́ májẹ̀mú ẹ̀sẹ̀ tọ́ wa mo bẹ jẹ́ ó yẹ jáde oh, ó yẹ jáde ó yẹ jáde ó yẹ jáde. ẹ gbà lẹ́ẹ̀kan sí. say it again. àkẹ́yàrí máa da màsúyàlí àkàpà. àánú olúwa gbé mi jáde. lábẹ́ májẹ̀mú ẹ̀ṣẹ̀ tí mo wá sí. àánú olúwa gbé mi jáde. ọyọyọyọyọyọyọ. Jésù Olúwa wa ẹ pariwo àdúrà kejì rèé. Here is the second prayer. Àjàgàwọ́ lòbí mi tọrùn bọ̀. Which you did not pray in tongues. down dá mi That put a stop to my life. Láìdé, ẹ bínú gbàdúrà yẹn o. Pray fervently. Jẹ́ kí n ṣàlàyé kankan fún ọ. Let me explain something. Kí là ń pè ní àjàgà tọrùbọ̀ òbí? What is the meaning of parental guilt? Òbí mi rí ọkọ tó fẹ́ kó ti níyàwó méjì kóhun tó lọ sí kẹta ń bẹ̀ willingly lọ́mọ̀ọ́mọ̀ lọ jẹ́ kẹta mẹ́. and became the third wife ṣùgbọ́n nígbà tó wọnú àjàgà. but when she entered the room. wọ́n bẹ̀rẹ̀ pé kí ló dé ọlọ́jọ́ ń lọ ni. she said because I. wọ́n bẹ̀rẹ̀ pé kí ló dé ó ní owó ló fi fẹ́ mi ó lọ́wọ́. because the man is rich. owó tó bí màmá yẹn fẹ́ jẹ ló fi wọ bẹ̀njó ni. she actually went there because of the money that the man had. ṣùgbọ́n ogun tó máa ń jà burú ju owó tó bí jẹ lọ. but the battle the child is fighting is smaller than the money. wáwo nàbí o. kò padà gbádùn ilé ọkọ òun. she didn't enjoy her matrimonial home. wọ́n padà lé jáde tọmọtọmọ. ṣùgbọ́n ègún àjàgà tọmọ the child inherited masali ruaka ruakapa àṣẹ jésù ni mo lò àbí àjàgà tó ní ọ iná olúwa ó tú ayé rà rà obi mi ma pani tó ń fẹ́ fẹ́ ti níyàwó lé. there are some women they are aware that this man have one. ẹ ọ lọ ṣe second wife. and she decided to be the second wife. ìyáálé ilé fi àṣẹ ta àwọn ọmọ tó he is now hitting them with authority. màmá kan lọ mari. a woman wọn tàyè tó mari. ó bí ọmọ mẹ́fà. she get six children. balọ̀dẹ ìlú wa ọfẹ ọfẹ ọfẹ ọfẹ fẹ yàwó mi ọwọ lọ fẹ mọmọ ọlọ fẹ yà dọka ìyá yẹ bí ọmọ mẹ́fà sẹẹrí ìyáálé ọmọbìnrin kan ló bí o ṣùgbọ́n bó ṣe bímọbìnrin kan olólórí àjẹ́ ìlú wa. She is the head of the witches of her village. Bàbá ọkọ rẹ̀ wá fẹ́ obìnrin lé. Husband marry another wife. Obìnrin yẹn wá bí ọmọ mẹ́fà. And that one gave birth to six children. Àwọn ọ̀dọ́ màmá yẹn tọrùn bàjàgà. Human enter. Lórí ọlọ́dẹ tí ń pẹran gbẹ. Because of the children are still with me. Nani nani nani ọmọ alákìsà náà ní ègbò. Ọmọ alápàtà náà ní egungun. Tó ọ̀pọ̀ tó torí màmá yẹn mọ̀ pé ọdẹ ni. Because ọ wá fẹ́ ó sì bí ọmọ mẹ́fà. Sẹ́ẹ̀rí ọmọ mẹ́fà ẹ̀fà. Ọlọ́run ràn lọ́wọ́. Hmm. Ọ̀kan ní oko kòkó márùn ní Ondo ọ̀kan jẹ́ alága àwọn oníkòkó tí ń ra kòkó tí ń ta kòkó ọkùnrin márùn obìnrin kan ọ̀kan jẹ́ pastor àti obìnrin ní last born ọjọ́ mẹ́fà sẹ́ẹ̀rí màmá yẹn ti jẹ́ kíyàwó wọn dàgbà hmm. débi pé ó ti dàgbà ó ti darúgbó àwọn ọmọ yìí náà ti dàgbà wọ́n ti má rí wọ́n ti bí ọmọ ọ̀dẹ̀ pa ọmọ mẹ́fẹ̀ẹ̀fà lọ́dún kan. and ah. she kill all of them six of them in a year six. ọdún kan. Hmm. in a year. Hmm. wọ́n ẹ gbàdúrà sà sẹ́ẹ̀rí màmá yẹn ńgbà tá a mẹ́fẹ́ fàkú kò lè sunkún ìkàn hmm. wo báyìí ni sẹ́ẹ̀ jẹun á ní òun sẹ́ẹ̀rí hmm. ètòjú obìnrin pásítọ̀ lọ́fẹ́ pásítọ̀ sì já asọmọ rẹ̀ lára ń pè wọ́n ni yóò pè wọ́n wọ́n dà ní nígbà wọn wà lọ béèrè ó ní nígbà wọn gbọ́n gẹ́ẹ̀tì gẹ́ẹ̀tì wọn wọn owó ẹ̀ ni ó ní kí ni ìwọ wá tó fi wá bá ń du ọkọ tẹ́lẹ̀. why do you have to come and be hmm. competing my husband with me. nígbà wà lọ bọ́wọ́ mi ní ìsìn nígbà tó ń du ọkọ sẹ́mi ọ̀bọ̀wọ́ rẹ. when you are using my husband well you are in charge of mala. àjàgà tí òbí tọrùn bọ̀. that's the yogi parent. tọ́ máa ń jagun rẹ̀. ẹ pariwo àjàgà wo lòbí mi tọrùn bọ̀. tọ́jà tọ́jà ayé mi dúró. iná jà oyoyoyoyoyoyoyo. ẹ mi mọ mi mọ ìgbàlá tó mi dọdọ ina bá mi dọdọ. ina jà iná jà ọya jà ina jàdà iná jàdà iná jàdà ina jàdà iná jàdà iná jàdà jadan iná jadan iná jadan iná jadan iná jadan iná jadan ọya ọya ọya ọya ja ja ja ja ja ja ja ja jésù olúwa wa twenty one times ní kẹ́sì rẹ̀ sọ́ọ́rí òbí tó bá kú ọmọ dàálẹ̀ lọ́mọ kékeré tó kó ọmọ dàálẹ̀ tó lọ tó kó ọmọ mẹ́ta dàálẹ̀ àbọ̀ ọmọ méjì tó tó ní ọkọ yìí ọtí ọlọ́run pò lọ mari tó kó wá àwọn ọmọ lọ sọ́dọ̀ ọkọ. and the man has. ẹ̀sà àwọn ọmọ yìí ó ṣe báyìí kan tó jẹ́ ti ń wáyé wá jẹ́ torí ojúkójú ti wò wọ́n níwòkuwò hmm. ojókòó ti nǹkan rẹ̀ gbọ̀ngbẹ́ àwẹ̀ ẹ̀ tì. Hmm àjàgà tó bí mi ìgbélé nìyẹn. yes sir. Mm ó kó wọn dàálẹ̀ tàbó wa kó dàálẹ̀ ọkọ wa fẹ́ yàwó mi ìyàwó tó kọ́ fẹ́ ti mẹ́nu lé so lè fẹ́ràn ọmọ méjì tó kó wa bí ọbí ọbí ọbọ ọmọ tiẹ̀ gẹ́gẹ́ so wa lè gbàdúrà kọ́ ọmọ méjì tó ti ní kó dìde ṣáájú o oyè nga ọ sọ ìtàn tiẹ̀ níjọ́ òní onídàdí rẹ̀ fẹ́ yàwó mi onígbà wọn fẹ́ yàwó mi oníyàwó yẹn sọ fún ọ pé tí àwọn ọmọ tòun bá tó dìde. until uh, our children are well to do. ọmọ ìyáálé ò tó dìde. that is why the chair of the, of the first of the eight. bóyá third born ni wọ́n. maybe yeah. the third born. so ìwọ uh, ìgbà yẹn ọmọ ọdún mélòó ni wọ́n. ah mo ti lọ bí twenty gbà. ìwọ ti wà twenty. bẹ́ẹ̀ni ọmọ ìyàwó tó ní yóò dìde ọmọ ọdún mélòó ni. àdọ́ta ó wà lọmọ ọdún mẹ́fà. ọmọ ọdún mẹ́fà ó ní gbọ́ ọmọ ọdún méje bá tó dìde lọmọ ogún ọdún ó tó dìde. ẹ sà ó sì dùn olórí ọ̀rọ̀ rẹ̀ lóòótọ́. ó ti gbó ìsìn ẹ pariwo lábẹ́ àjàgà tí òbí mi tọrùn bọ̀ tí èmi ń ja ogun rẹ̀ olúwa já mi gbà wọ́n mi pariwo gbàdúrà yẹn ìtòkọ obìnrin ìtòkọ ọmọ mi sọ wàhálà yẹn ogun tẹ́lọ̀ mi ń já nìyẹn ogun ìyàgbé ilẹ̀ e lọ ìjì tẹ́lómi ń jà nìyẹn. the storm that is. ìjì wọn gbé lọ abúlé kan lọ tọ́jú ẹ̀ wá. he was taken to village to take care of. ìjì tẹ́lómi ń jà. Hmm. ó ní pé ńgbà wọn lọ fi sọ́dún èèyàn tán. wọ́n wá lẹ́nu ìyẹn ọ̀tọ́jú ẹ̀ wọ́n bá tó lọ fagídí mu. àmọ́ tí wọ́n lọ fagídí mu yìí ẹni tí ọ̀tọ́jú rẹ̀ náà wá fojú sí. àtìgbà tí wọ́n mú tó kàwé ọmọ yẹn ọ̀rọ̀ náà lọ o torí ibi ẹ ti fagídí mu wọ́n ti sìn. ìgbẹ́ ti mọ̀ pẹ́ẹ́lẹ́yìn fi ilẹ̀ pátápátá ẹ̀ bá àti jí ọ lọ. you allow you to live there. escape yá mi gbà yóyóyóyóyóyóyóyó. ẹ̀mí mọ̀ dáńgbà dáńgbà dáńgbà bọ́yá bọ́yá yá mi gbà bàbá yá mi gbà bàbá yá mi gbà bàbá yá mi gbà bàbá yá mi gbà bàbá yá mi gbà bàbá yá mi gbà bàbá yá mi gbà bàbá yá mi gbà bàbá yá mi gbà bàbá bọ́yá bọ́yá bọ́yá bọ́yá olúwa yá mi gbà bàbá yá mi gbà mi gbà já Baba. gbà já mi gbà bàbá Baba. mi gbà bàbá já mi gbà bàbá já mi gbà bàbá já mi gbà bàbá já mi gbà olúwa já mi gbà olúwa já mi gbà olúwa já mi gbà olúwa já mi gbà olúwa já mi gbà olúwa já mi gbà olúwa já mi gbà olúwa já mi gbà olúwa já mi gbà ha bàbá Baba. ha já mi gbà lálẹ́ yìí já mi gbà já mi gbà já mi gbà já mi gbà já mi gbà já mi gbà já mi gbà jámígbà jámígbà jámígbà jámígbà jámígbà jámígbà jámígbà jámígbà jámígbà jámígbà jámígbà jámígbà jésù mo sọ tẹ́lẹ̀ sí ọ àbí àjàgà tó olúwa jẹ́ ògbẹ́lẹ́lẹ́ àjàgà ìbọnú lòbí mi fi kú ọmọ ẹ̀ sí wàhálà. Hmm. some implicate their children because of the yoke of not being secure. bẹ́ẹ̀ni sà ọjọ́ ọmọ bá ti sẹ́ndì owó sí i lọ lọ́nà dí mọ́ ọmọ a ní àbájẹ ni mọ́mí mi ni. my mom is a witch. ó lè má lajẹ tó mọ kọ́ mọ́ ọjọ́ rẹ fáwọn àjẹ. but she is not secretive she is. bẹ́ẹ̀ torí ń tọ́mọ mi ṣe. she is ready to your. ń tọ́jú mi o ọpẹ́lọpẹ́ akin lára mi. it is akin that is taking care of me. akin fi struggle sẹ́ndì owó ni o. akin is struggling to send money to her. nígbà wo tiẹ̀ wà jẹ́ sí ọwọ́ àmọ́ báyìí kákin ó sẹ́ndì tó they made akin to be jobless now. Hmm. àjàgà ilé ìpanu mọ́. the the yoke of not being secretive. ọ̀gá master àjàgà tí òbí dáná rẹ̀ lẹ̀. the yoke that your parents were born with. and you àgá yàrí màdà. mo gbàdúrà olúwa jẹ́ ọgbà. ìdí nìyẹn tó ọba ti jẹ́ ọkọ àtìyàwó. ọgbọ́dọ̀ hmm. lè mánéjì ara yín mánéjì àjọ ni gbogbo ara yín. you are both managers ẹ jọ manage ara yín ni torí ọ̀sẹ́ni tó lè complete torí wò mẹ́sà tó ọba ti fẹ́ kọ́ ọmọ jagun mọ̀dà wà lálẹ́. don't commit atrocity ìwọ lè mú jẹ ṣùgbọ́n ọmọ tó bí lẹ́kọ̀ọ́. free what about your children. ọ̀gá sàmì. say amen. àjàgà wo ló gbé ọmọ. we just follow you. ayárí àmàkàbà. èdú èké yá mọ̀rú àdá. olúwa jẹ́ ọgbà. olúwa jẹ́ ọgbà. olúwa jẹ́ ọgbà. olúwa jẹ́ ọgbà. olúwa jẹ́ ọgbà. olúwa jẹ́ ọgbà. olúwa jẹ́ ọgbà. olúwa jẹ́ ọgbà. olúwa jẹ́ ọgbà. olúwa jẹ́ ọgbà. olúwa Olúwa shout. àdúrà kẹta tọ́lúwa ní agbára yes the top prayer. olúwa gbé mi jáde. o oh, take me out. ní yàrá àtakò. in the room of opposition. Hmm yàrá kí ni mo gbé. room of opposition. yàrá àtakò. ní yàrá àtakò. the room of antagonism. tí ayé mi wà. where my life ẹ gbé mi jáde. take me out. kí ni mo ní o ṣe. take me out. ẹ̀ka ṣoṣo la gbà o. you are say it once. ẹ gbà dáadáa o. pray fervently. àtakò ló lé ẹlòmí lé ọkọ. the reason why some men are not. Hmm. àtakò ló lé ẹlòmí bí iṣẹ́. àtakò ló dẹ ìrìn àjò àyàn ẹlòmí rú. ẹ gbé mi jáde. take me out. ẹ gbé mi jáde. take me out. ẹ gbé mi jáde. take me out. ẹ gbé mi jáde. take me out. ẹ gbé mi jáde. take me out ẹ gbé mi jáde ẹ gbé mi jáde wo mi sà torí obìnrin ọkọ púpọ̀ tàbí aya púpọ̀. many wives or many husbands. ìgbẹ̀yìn rẹ̀ kì í dáa hmm. the end of it is always bad. Uh, so ẹ̀yin tí ẹ ti wọnú ìrìn àjò yẹn. you that you enter the journey. àdúrà ni kí ẹ máa gbà. be praying. ẹ dẹ̀ máa ṣe dáadáa láàrin àwọn ọmọ yẹn. and make sure you do well. ẹ rí i pé ẹ̀ ń pín ayé yín bó ti yẹ kẹ́ ẹ pín make sure you always pray righteousness. so ẹ pín bó ṣe yẹ kẹ́ ẹ pín ẹ ṣe dáadáa láàrin wọn ẹ má rí ọmọ kan bí ọmọ tí ó da mm, èyí tẹ́ ẹ bá yàn pé ò lè dá lọ́lọ́run ọ̀fà sókè o ẹ pín bó ṣe yẹ kẹ́ ẹ ṣe wá wò mí tí wọ́n bá tẹ̀ ń gbìyànjú ẹ̀ ni má try rẹ o mọ̀ ń bá ọmọkùnrin kan sọ̀rọ̀ wá rí mi lórí òkè ó ní ayé òwò ló dàrú ó ní iṣẹ́ òṣè ó ní gbogbo ọ̀nà dàrú mo wá béèrè pé sọ fẹ́ fẹ́ ìyàwó mi ni. marry second wife ó ní mẹ́sẹ̀gì ló gbé. that he received the message. pé ìtọ́ ọ̀gbọ́n ọ̀gbọ́n mi ìran ló gbé hmm. pé àwọn wòlíì ló jíṣẹ́ pé olóbìn méjì ló máa jẹ́ láyé o. you are destined to have two wives. pé kóun ó sì má wàá lọ dalẹ̀ mìíràn ọlọ́run. and he doesn't want to be triggered. lòun fi fẹ́ fùfí gbogbo òfìsàn tí ọlọ́run bá sọ. Hmm. mo ní sẹ́ wọ́n ti ríran rí kú sí ọ rí ó ní wọ́n ti rí kú rí ibo ni kírẹ́tọ̀ wà kó ẹnu tírélà kan pa ọ́ kó lè bá gbogbo ìran tó o rí wò mí ọba tọ́ ọba torí ọ̀kan sá lọ ibì kan hmm. ètò ń lọ sábà náà wọ́ fìjẹ́ tó torí ẹ̀ sá lọ whatever tó bá ti wà lójú ọ̀nà rẹ̀ manage ẹ̀. manage whatever you have. don't allow any negative message. má jẹ́ kí ìran òdì. ìran búburú kankan má jẹ́ ó tí ọ̀ ń tìkùtì. to mislead you. Yeah tó tí ń bá ti fi rántí ọ́n ẹni ó sọ̀rọ̀ fún ọ ò bọ́ gbájàgà o. the person that told you about it will not. ọjọ́ tí àjò bá ti dàrú bọ́ ọ débẹ̀ wọn aláwọn bíìsì kọ́ padà wá bọ́ ọ ti pe nọ́mbà wọn wá ní call back later torí wọ́n ti fi rán parí rẹ̀. because they use finisher to kill you.

wo ìran kò tiẹ̀ yé wa gan mọ́. we don't even understand it hmm. again. ó ní ìran ló gbé pé ọmọ ọ̀dọ̀ òun láti kí n bẹ lára ẹ̀ hmm. ọmọ ọ̀dọ̀ tíyàwó ẹ̀ gbà ọmọ ọ̀dọ̀ sì lóyún ìran náà ló gbé báyìí. so it is fiction. ìran ò ṣe gbé pé ká ẹ wá wèrè lọ sáàrin ọjà ká ẹ lọ wèrè ká ẹ lọ bá ká ẹ wá ṣe wedding pẹ̀lú ẹ̀. and get married with a mad man. ká ẹ wá máa dì mọ́ ìran ò gbé yun. you are not told. Mo gbàdúrà. I pray. Ibi àjàgádì ọ̀ma. Yẹ́yọ́ bandi. Iná ẹ̀mí mímá. Holy Ghost fire. Ó tú ayé rẹ̀. Amen. Yes ẹ pariwo sa ẹ̀mí mímọ́ ní yàrá àtakò gbé mi jáde kí ni mo ní o ṣe yàrá àtakò bàbá gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde wọ́n yọ yọ yọ yọ yọ yọ yọ. ẹ̀mí mímọ́ ní yàrá àtakò. bàbá bàbá bàbá bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi.

jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde ọ̀yá gbé mi jáde jésù olúwa wa yàrá àtakò kì í fúnyàn lọ́rọ̀ sọ ní gbangba. room of opposition give no one say. ajá kéèyàn ó ṣiṣẹ́ àdá gbogbo ẹ̀fọ́ọ̀tì nù torí ẹnìkan ni ó wù já gbogbo ẹ̀ nù. because somebody will oppose him. ajé yan láàgùn dùgbọ́n kò ní fààyè fún ogun kan jẹ lọ. torí wọn rí bí ìgbà tí ò ṣe kankan. ọ̀gá sàmì kò lè àṣẹ olódùmarè ni mo lò yàrá àtakò tí ayé rẹ wà báyìí lọ́lúwa sọ ó yá jáde níbẹ̀ ó yá jáde masali kapa ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde sọ́ọ́rí ẹyọ kan tó jẹ́ àdúrà ẹlẹ́ẹ̀karùn-ún yìí. the fifth prayer point. ó náà máa gbà tí máa fi sọ àsọtẹ́lẹ̀ wò ni. be the last one before prevent declaration agbára tó de àlá mi. power that binds my dream. láàrin. yes sir. ogun méje lèèyàn ọjà tí wọ́n bá de àlá èèyàn. yes sir. if they should bind your dream you fight several battles bẹ́ẹ̀ ni ogun àkọ́kọ́ téèyàn jà ní jábàdì àlá èèyàn ọ̀dọ̀ ọ̀tá ẹ̀ ní ọmọ wa ọ̀nà àbáyọ lọ. he will be going to his enemy for a way out. torí kò ní rí na rí ọ̀tá. because he will not be able to see his enemy. báwo bá rí Genesis thirty seven yẹn. thirty seven. ó rí Joseph pé. Joseph. àwọn ẹ̀gbọ́n rẹ̀ ní lọ bá. he was going to his brother. mọ́lálà. I drank. ẹ bá ń rọ. help it interpret it. wọ́n de àlá rẹ̀. tàbí ẹ fi ẹ̀ mọ̀ ń tó gbé ọmọ ní kíní lẹ́yìn àbí kí ni ká pọ̀ orí eléyìí. every day tí wọ́n á ní báyìí. dọ́dà náà so a máa wá adayamaruwa májẹ̀mú tó di àlá rẹ̀. over and outside your dream. mo sọ tẹ́lẹ̀ májẹ̀mú yẹn bàjẹ́. amen. mọ̀dẹ̀ sọ́n tó sodomọ́ àlá. I told you things that have to do with dreams bẹ́ẹ̀ ni sà. yes sir. èèyàn ọmọ wọ́nà àbáyọ lọ́dọ̀ ọ̀tá. the person will be going to enemy. wọ́n mi pastor, ọmọ ọmọ evangelist ń gbẹ lọ́dọ̀ ọ̀gá rẹ̀. an evangelist with his. ọwọ́ alálàsọ ọ̀gá rẹ̀. he dreamt. wọ́n rí ọ̀gá òun nínú yàrá. in the room. tàbí inú mọ́tò. in a car ọgọ́ òun gbé mọ́tò lọ. he was driving. mọ́tò ọ̀gá bá takú. and he developed a phone. lòun bá ń gbé bọ́ọ̀sì tuntun bọ̀ and he was coming with a big box. ló ń bá pé òun bá bá mọ́tò ọ̀gá bí ọ̀tá kú sí. he saw the car of his master and his boss. òun wá gbé ọ̀gá sínú mọ́tò òun padà. Hmm ó ń lò wá ń gbé ọ̀gá dé bùté. he decided to take it to his destination. ṣé ẹ mọ túmọ̀ rẹ̀. do you know the meaning. Eh? do you know the meaning. ṣé ẹ mọ túmọ̀ rẹ̀. do you know the meaning. ìtumọ̀ rẹ̀ ni pé ìrìn àjò ṣe ìrántí ọ̀gá rẹ̀. the journey of his bus. ministry. ìṣòro kan fẹ́ dìde tó fẹ́ stop ọ̀gá. there will be a parent that go stop his life. ṣùgbọ́n lolùgbèjà tí ó padà ran ọ̀gá lọ́wọ́ torí ọ̀gá yẹn ó padà lábẹ́ rẹ̀. but he will be the type that will help his ọba lọ rú àlàfọ́gà. he went out and It's not about the drink. Ọ̀gá ni a máa ṣiṣẹ́ lórí àláhùn. He said we are going to work on it. Bọ̀dáhùn ìyànà pàjá ní fi mọ́tò ná báyìí. It's now a commercial driver tójú ẹlẹ́gbà ìyànà pàjá tójú ẹlẹ́gbà. Torí ó rún àlá lọ sọ́dọ̀ ọ̀tá torí kò mọ̀ tún máa lá. Because he told his dream to his enemy because he didn't know the meaning of it. Agbára wo ló di àlá rẹ̀? Which power tied up? Yálé màrú àkàbà. In the name of Jesus. Agbára yẹn gbiná dànù. Joseph wá ń rú àlàfọ́ta. Àwọn ọ̀tá ń sọ pé ó jọba lórí wa ó sì tún padà lọ bá wọn. you want to meet them. bẹ́ẹ̀ ni sà. Hmm. láìdé tí wọ́n bá di aláìyàn. they should buy somebody's drink. èèyàn máa rí ọ̀tá bí ọ̀nà àbáyọ. the person who sees enemy as way out. Hmm. ọ̀tá. his enemy. bí Genesis forty forty four. Genesis forty forty four. bẹ́ẹ̀ni so àárí ọ̀tá. he will see his enemies. bí ọ̀nà àbáyọ. as his way out. so ọ̀tá ẹ̀ ní ọlọ́ ọmọ he be going to his enemies. torí kò lánàá kọ́ dà mọ̀ pé ni. because he didn't know that he was enemy. alọ́ ọmọ bá pé ẹbá ń bá lágbájá sọ̀rọ̀. he said me to talk to so so person. káràn mi lọ́wọ́. he be to me. so ẹni tó ní kọ́ lọ ọba kọ́ bá ń bọ̀ sọ̀rọ̀ yẹn. go náà ní kó bá lọ́dọ̀ olóore. he is the one that is implicated. ó náà lọ́wọ́ á rí bí ọ̀nà àbáyọ. and to him is his way out. a máa wá lọ́wọ́ lọ sọ́dọ̀ ọ̀tá. he be going to his enemy a máa bẹ ọ̀tá sólóore kọ́bọ̀ wọ́nà àbáyọ. he be begging his enemy to approach his brother. tí wọ́n bá ti bí àlẹ́ èèyàn. if they should buy somebody, drink. ọ̀tá rẹ̀ ní òòrì bí ọ̀nà àbáyọ ti ń là kọjá. he be enemy as the way out to what is going to. ọ̀gá sàmé. say amen. àṣẹ tó di àlá rẹ. authority that bind your dream. àṣẹ yẹn gbiná dànù. amen. amen àṣẹ ẹ̀yẹ gbin dandan wo mẹ́sà ìkẹta rẹ̀ tí ń bá di àlá èèyàn èèyàn máa wà nínú ìgbèkùn yóò sì máa túyàn lẹ̀. and he be setting people free. ó rí Dáníẹ́lì orí karùn-ún ẹsẹ̀ kejìlá. chapter five verse twelve. Dáníẹ́lì sọ̀nà àbáyọ. and there was the way out ṣùgbọ́n gángan ọ̀rọ̀ náà àbáyọ fúnra rẹ̀. but he had no way out. ó rí Joseph ni. look Joseph. àní irú àlá fáwọn agbọ́tí. he was interpreting the top level. sì máa láti ẹ̀ gángan and he didn't know his dream. bí ọ̀la till tomorrow. kò rí àlá rẹ̀ rọ. he was unable to interpret his dream. àfìgbà tí ìran rẹ̀ tó ṣẹ tó mọ̀ tó until his vision came to pass that was when he understand the meaning of his dream. àti ìmọ̀. àti òye ìtumọ̀ àlá òye àtijọ́ àti láti máa ṣe. ẹ wá àgbà ẹgbẹ́ gbogbo tí ń bẹ lára ní ń bẹ lára ti yá. pè ń bẹ sasari. ǹjẹ́ nísinsìnyí jẹ́ ká Daniel òun ó fi ìtumọ̀ rẹ̀. yóò fi ìtumọ̀ rẹ̀. lọ pé ni o. he was called. <laughs> á ní ẹ lọ pé mọ̀ tuma àlá. he is a good interpreter. o. Hmm. tó bá ti rú àlá tán ká wá bi léèrè pé bó o ní òun ò sí òun ò lómìnira òǹdè. no freedom. Daniel sì ní Ebola. Daniel also gifted. Ọ̀gá sàmẹ́. Say amen. Mo gbàdúrà. I pray. Agbára tó mú kó túyàn ṣùgbọ́n kí wọ́n wà nínú òde. Agbára yẹn lọ dáadáa lọ. Agbára yẹn lọ dáadáa lọ tí wọ́n bá di àlẹ́ yẹn. because you buy somebody's dream. pé o mọ ọmọ olóore yìí tí wọ́n bá di àlẹ́ yẹn wá ní kó sóore ni. it doesn't mean a benefactor will help you. èyàn máa tú yàn lẹ̀. you be sending people free. ẹni tí ń tú yàn lẹ̀ sí wà nù but a deliverer will be. ó sì lè fàdúrà tú yàn lẹ̀. and use prayer to send people free. òun sì ń bẹ nínú ìdè. but he is a victim of bondage. torí wọ́n di àlá rẹ̀. because his dream is power. ọ̀gá. yes. èdìdí àbàmì tí wọ́n lò. the mysterious in the youth. tí wọ́n fi dé àlá rẹ̀. to find your dream. iná tún ká lónìí o iná túká lónìí o iná túká lónìí o iná túká lónìí o iná túká lónìí o iná túká lónìí o wo mi bí wọn bá di àlá èèyàn iṣẹ́ kẹrin ni pé yóò máa fi ògo rẹ̀ sí ènìyàn. he be using his glory to serve people. Òróró ọba ń bẹ lórí Dáfídì ṣùgbọ́n Sọ́ọ̀lù ní í sìn. David had the oil of a king but he was busy serving sọ <laughs> láàrin ó fún un lóye o he gave him a title kódà wọ́n wọ́n celebrate ẹ̀ wọ́n pẹ̀rẹ̀ he was celebrated ó ní kọ́ ọmọ rẹ̀ rùtẹ̀ ló lẹ́yìn and he told him to be the carrier of his load. <laughs> ẹ ọ ní kọ́ ọmọ rẹ ro mo tẹ̀lé òun. the carrier of his load. ẹ onírú àwa rẹ tẹ̀lé lẹ́yìn. ẹni tí ó gba anointing ọba sórí. he that have the anointing of the king. ẹni tí wọ́n tú òróró lórí. he was anointed. ẹni tí olúwa fi seventeen years wá. God was looking for him for seventeen years. tó sì rí tí òróró olúwa ń bẹ lórí ẹ. and the oil of God. olóńgbé ẹrù urù tí ń tẹ̀lé ní he is not a carrier of load busy keeping company with Saul. orí wọn di àlá rẹ̀. Hmm a máa ṣẹrú fún àwọn tó yẹ kó sìn. he will be a slave today those that are supposed to serve him. torí wọ́n di àlá rẹ̀. because the power is free. àfi bí àlẹ̀ ó rí tíbẹ̀lì yẹn tọ́ ni ó ní mo rí kinní kan bí ìsìlẹ̀ lábẹ́ ọ̀run ó ní agbé ọmọ ẹrú sí orí ẹṣin ó ní àwọn ọmọ ọba ń rìn lẹ́ẹ̀lẹ́ẹ̀ búburú tí mo rí lábẹ́ ọ̀run bí ìsìnà ìwé oníwàásù orí kẹwàá agbé àsìrè sípò ọlá àwọn ọlọ́rọ̀ jókòó nípò ẹ̀yìn ọmọ ọ̀dọ̀ lórí ẹṣin àti àwọn ọmọ aládé hmm. mo gbàdúrà lónìí agbára tó ní kọ́ ọmọ fògo sẹ́rú agbára yẹn gbiná dànù agbára yẹn gbin dandan. Amen. agbára yẹn gbin dandan. Amen. agbára yẹn gbin dandan. Amen. tẹ́lẹ̀ karùn-ún. the fifth. tí wọ́n bá di àlẹ́ èèyàn. the person was doing. wọ́n máa já èèyàn kulẹ̀. the person be disappointed. Jacobu. Jacob. àti Labani. and Laban. Yeah má gbàgbé pé wọ́n ń di àlá rẹ̀ di àlá rẹ̀ ni ibi ó ti fi kíní rọrí wù olùbí fẹ́ sọ kátàkátà ni ó rí olúwa ó yẹ kó béèrè tó wọ́n kó ẹrù sọ̀kalẹ̀ they were floating. wọ́n kó ẹrù gòkè. they were. ẹnu ọ̀nà ọ̀run àtayé. the gates of heaven. níbi tí wọ́n ti ń dáwọ́ èèyàn lóhùn àdúrà. where the answer was ibi wọ́n ti ń gbé ẹ̀bì àdúrà gòkè. where they prayer request. tí wọ́n sì rí tọ́nu èsì àdúrà. and they return the result of prayer. wọ́n bá ní ó béèrè tó wù. he was told to make a request. ẹ̀gbọ́n tí ó béèrè ni. this one he asked for. olúwa. oh lord lè jẹ́ ń lọ. if you are able to. tí mo bá rí aṣọ bora. and I have clothes to cover my body. tí mo rí oúnjẹ jẹ. and I have food to eat. tí mo bẹ́ ń bọ̀. on my way coming back. má débi. I'm getting here. màá sí ọ̀nbẹ padà. I will worship you here. Mm-hmm oúnjẹ <laughs> hmm. oúnjẹ oúnjẹ oúnjẹ olúwa. bí ọlọ́mọ pẹ̀lú mi eh. tó pa mímọ́lé ọ̀nà yìí eh. tí èmi ń tọ̀ tí o sì mú mi lọ lórí oúnjẹ jẹ tí mo rí jẹ àti aṣọ ìbora tí mo sì padà wá sí ilé bàbá mi bí àlàáfíà ìdí olúwa ni yóò máa ṣe olúwa tí mo rí jẹ tí mo ra aṣọ <laughs> so ibi ó ti yẹ kó sọ̀rọ̀ where you supposed to talk ṣùgbọ́n wọ́n de tọ́wáyé wá jẹ́ kọ̀mọ́tì ọ̀sán ó sì kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ and he passed him by mo gbàdúrà. in the name of Jesus. agbára tó fẹ́ sọ ọ́ dẹrú. power of the slave. agbára yẹn gbin náà dànù. agbára yẹn gbin náà dànù. agbára yẹn gbin náà dànù. agbára yẹn gbin náà dànù. agbára yẹn gbin náà dànù. agbára yẹn gbin náà dànù. táwọn pé kéde lọ bẹ́ẹ̀ ṣe. ìjọba tí wọ́n bó ti. yéé kálọ̀ nígbà tá dé rí o. ọ̀gá ti rí o. bẹ́ẹ̀ni tóní bó ló ń dilé rí gbẹ pé làwọn fẹ́ tó. ó ní tí yọ ọmọ yọ lọ yàgbẹ́ nìkan gbọ́dọ̀ lọ tọ́lẹ̀tì. ọmọ hmm. wọnú gbó ni mo ní a fẹ́ gbàdúrà abéèrè o ọwọ́ àrígbẹ́ ẹbú wo ni mọ̀. ọwọ́ àwọn ará bíbá bọ̀ wọ́n èdè búrẹ́dì. mo ní sẹ́ láìdé fara rẹ mọ gbàdúrà lórúkọ Jésù ayé rẹ máa rí àánú. amen. èwo sì ló tó dálẹ̀. ètò náà ìjẹ̀dó padà lọ. Jákọ́bù nílé Lábánì wọ́n di àlá rẹ̀ ìtọ́kàn kan ní béèrè. he was not asking for the right thing. ìwà ń béèrè jákujà. he was making wrong request. ọwọ́ àjẹ náà lọ́nìí ìtọ́ba lọ́tọ́ba bọ̀nù mm. torí wọ́n de àlá rẹ̀ wọ́n di àlá rẹ̀ wọ́n di àlá rẹ̀ wọ́n di àlá rẹ̀ wọ́n di àlá rẹ̀ tí wọ́n bá di àlá èèyàn ènìyàn ó rò pé kò sọ́nà àbáyọmọ lórí téèyàn ńlá kọjá tó o bá ti ní fisi ibi tó wá fi sàn o ò lè rọ́nà àbáyọ lórí tó ńlá kọjá ìran ní máa ń lànà àbáyọ. His vision have pay way for you. <laughs> ṣé ọ̀sán ẹ̀dẹ́ tó sọ pé wọ́n fẹ́ fi gbẹ̀ẹ́ yín ká jẹ búrẹ́dì ni. bàbá rẹ jù ni.

ta ló sọ fún ọpọ bògùn lọ. who told you you die with this battle. ta ló sọ fún ọpọ òní borí eléyìí tó wà lẹ́yìn. who told you you overcome this battle. ta ló sọ fún ọpọ èjì máa gbé ọmọ. who told you this tongue will swallow you. ta ń sọ fún ọpọ òní lọ́kọ. who told you you now be your. ta ní ríran kú sí ọ. who is Bishop image death against you ta ní ríran tí ọ̀dà ti ọ sí hmm. ọlọ́run lọ́sọ àbí èèyàn sí èèyàn lọ́dọ̀ àbọ̀lọ́hún ṣé ọ̀rọ̀ èèyàn ní conclusion ọlọ́run ní sọ́lọ́n ti conclude lórí tọ́rọ èèyàn sọ ni ṣé ìtò tẹ́ẹ̀sì títí tọ́ǹtọ̀ ṣe fún ọ ìyẹn lọ fẹ́ para ẹ lé lórí sọ́lọ́n sọ fún ọ pé òun lágbára lórí èsì dọ́kítọ̀ ọlọ́run lè sọ dọ́kítọ̀ ní dèdèrè. tí ọlọ́run lọ́wọ́ lágbára lórí ẹ̀ ni. the leader doesn't have power over him. ti di àláyàn. once the pan somebody is. kò lè rí ntọ́ dáa mọ́. such a person can no longer see. a máa rò pé ọ̀sán náà àbáyọ. there is no way out. mo gbàdúrà fún ọ àṣẹ tí ayé lò tẹ́fi di ayé rẹ mọ́lẹ̀ tó fi rò pé ọ̀sán náà àbáyọ àṣẹ yẹn bàjẹ́ lálẹ́. amen. amen. amen kódégowó mẹ́sà. look at me whatever tó o bá là kọjá. whatever you going through. agbára ń bẹ lọ́wọ́ ọlọ́run. God and power. ọ̀rọ̀ èèyàn kọ́ ni ìpinnu ọlọ́run. èèyàn lè sọ tó wù ọlọ́run ló ní final say. yes. èèyàn ló ní starting ọlọ́run ló ní finishing. Exactly so now tí wọ́n bá ti di àlá ìròkìrò lókùn tí ọmọ rò bí bá yẹ bá ti fẹ́ parẹ́ báyìí kọ́ ni ẹ̀ parẹ́ o bí nǹkan bá tiẹ̀ fẹ́ rí kọ́kọ́ tí ẹ yí ọmọ. if you say he's totally confused. bọ́ ọ bá ń wọ ọmọ sí ẹ ń lọ òde bí ọmọ ni ọmọbìnrin kan sọ ẹrí rẹ fún mi. èwú má tẹ̀sí fún wa ó ní ìgbà mẹ́rin ló ti IVF. she said she did IVF four times. nígbà tọjọ́ ti ń lọ. when her time was running out. kò dúró hmm. kọ̀ọ̀rọ̀ mọ bí o. Hmm she has no child. ìgbà mẹ́rin ó ní òun ta mọ́tò àwọn ta ilé táwọn ń kọ́ lọ́wọ́ àwọn bíi five years nígbà mẹ́rin kò dúró ó lóun wá wí fọkọ pé bóyá kẹ́ ẹ wá wọ̀rọ̀ kan fi ṣàdá ọkọ rẹ̀ pásítọ̀ ni ọkọ wa ní tí ọ̀wà ní kó bá tẹ̀ ẹ̀ràn sẹ́ ó lóun ní ẹ wá wọ̀rọ̀ kan fi ṣàdá tó ọ̀rọ̀ tẹ́jọ sọ káyìn nìyẹn ìgbà tí ó tó bí oṣù kẹta yọba sick wọ́n bá gbé lọ sọ síìtì wọ́n bá lóyún ti wà lára rẹ̀. she said she is pregnant. ọwọ́ bí ìbejì. she get retweeting. ìbejì ló bí ọkùnrin méjì ọwọ́ padà bí ọkùnrin lẹ́ẹ̀kẹta ọwọ́ bí obìnrin lẹ́ẹ̀kẹrin. abba father. ọwọ́ ní àwọn ọmọ òun wá ń sáré bí léraléraléra. Hmm, she was rushing things up kí ló dé tí ètí wọn lọ sẹ́ńjọ́ ní tí ò produce. why is that the one she did the other day is not work. torí ọlọ́run fẹ́ yẹ̀yẹ́ doctor. he wants to disgrace the doctor. wọ́n fẹ́ fi hàn pé òun lálágbára. he wants to prove himself the almighty God. tó kí ló ń lò kán là are you going through. tó rọra rẹ pé. and you have to understand. òun wáṣẹ́ ìwọ nìkan kọ́ ló ń wáṣẹ́. you are not the only one. ṣùgbọ́n tí ẹ lọ máa mẹ́rin jáde lọ́sẹ̀ yìí. but George I told the testimony this week amen. onígẹ̀ẹ́sì. you have a case. ìwọ nìkan kọ́ ló onígẹ̀ẹ́sì. you are not the only one ọkọ matrimonial home is hot. ìwọ nìkan kọ́ ní ọ̀kọ̀ọ̀kọ̀ gbóná. you are not the first one the only one. ó rí wòlíì tọ́jẹ gbèsè ní bíbélì ni wòlíì olúwa pẹ̀lú kọ́là lọ́rùn ọjẹ gbèsè ó rí ìyàwó rẹ̀ tó sá lọ bọ́lọ̀ ni wòlíì ọ̀sá lọ bọ́lọ̀ ẹ̀kan tẹ́wọ́ pẹ́ ni ọlọ́run dẹ̀dá sí ṣé mò ń gbàdúrà wọ́n ìtọ́ fẹ́ torí gbèsè para rẹ̀ àpọ̀tẹ́sán bẹ́ẹ̀ bá ṣe gbèsè tán má fi àìsàn ìparẹ́ dànù. don't let apatẹ́jẹ́ kí you after paying your debt ẹni tó ní ó lágbára lórí gbèsè kí ló dé tó fọkànbalẹ̀ ọ̀gá sàmì ohun tí ò ń là kọjá yá màrúwà kápá olúwa dá lálẹ́ mo gbàgbé bí mo ti bẹ̀rẹ̀ lánàá kò sí ẹni tí ò là nǹkan kọjá including your prophet. pẹ̀lú wòlíì rẹ gan. ọlọ́run pẹ̀lú là nǹkan kọjá. Mm, àwọn ọkàn tí ọlọ́run fẹ́ pèsè sọ́run. souls that God wants to win. èso ń wọ̀ ya àjà ó ń du ọkàn yẹn. devil is competing with those souls. ọlọ́run sì fẹ́ kí gbogbo ayé padà wá sọ́run. everybody to come back to him. kí wọ́n lè enjoy gbogbo tí làálàá àwọn àtẹ̀kọ́ wọn láyé. all their struggle. èṣù ni wọ́n ń fa yìí o. devil is now competing fighting with them. tó kìlọ̀ wá fẹ́ ṣe rẹ léṣe sí. why do you want to enjoy yourself ìwọ nìkan kọ́ sà. you are not the only one sir. ẹ sà ìwọ nìkan kọ́ ni wọ́n bí wọ́n bá ní ọmọ ìlọlé bí iṣẹ́ kankan ẹ ṣe wọ nìkan. if they ask you to go you are not the only one. tí wọ́n bá dọ̀ dúró bí iṣẹ́ wọn dọ̀ dúró láyé. yes sir it is not happen. iṣẹ́ wọn wọn lè gbà wọn lè gba ayé rẹ lọ́wọ́ rẹ. they cannot take it out from you. wo mi bá a bá gba àkàrà lọ́wọ́ ọmọ àlè gba tinú ọmọ. yes bá a bá gba tinú ọmọ yóò tún dín omi. you will find another one yes. Yeah. tó wọ́n ní ọmọ lọ wò mí sà láàrin disappointment kọ́ ni problem o problem ni kẹ́ni tó disappoint yẹ kọ́ bọ̀ níbi tó fi ọ sí. to meet you where he left you ọgá sàmẹ mo dúró nù májàmú olúwa mo sọ tẹ́lẹ̀ sí ọ ayé rẹ gbẹ yẹn nù bọ̀dá kan lọ sí IT ní Coca-Cola lẹ́kọ̀ọ́. ìwọ̀n àwọn ìdílé sáìtì. onígbà tó lọ sáìtì. wọ́n ní gọ́dẹ̀. ọlọ́wọ́n ọ̀gá yẹn fìyà jẹ o fìyà jẹ o. he was tormented. ó mọ kó kì í ṣeré ni. he was busy drinking. ó ní wọn ò fún lówó. they didn't give him money. gbogbo owó sẹ́tò ń ṣe wọn fún. he was not paid. engineering olóde rídì mechanical engineering nígbà ó parí. when he was through. nígbà ó tán. when he was through. tó parí IT ẹ̀ so àwọn ọ̀gá yìí ò fún ní gbogbo owó tó yẹ kán fún. he was not paid. ẹ jẹ́ mọ̀ pé coca-cola náà ló ti rí sẹ́. he was employed by coca-cola. tó ní sáìdì ọ́fíìsì tó wà tẹ́lẹ̀ yẹn tó ti sàárù yẹn ibẹ̀ náà ni wọ́n ní kó lọ ẹ́ẹ̀dì. he was told to head there. tẹ́rí ó ti de kíní ọ̀rùn ó ní wọn ọ̀dọ́ mọ̀ ó ní bẹ̀ bọ́ọ̀mù fẹ́ máa mu kọ́ọ̀kì nígbà tó ń lọ sáìtì ló mú. when he was torí òun lè mú márùn lẹ́ẹ̀kan ọ̀tọ̀ wọn wò pé kò lè jọ lọ́dọ̀ ga. he said can't be the one. ó ló ń wá àárán wọn níṣẹ́ kan bí ìgbà méje ẹ tún lọ ẹ padà wá ó wá pẹ̀jọ́ kan pé sẹ́ ẹ mọ̀ mi èmi lágbájá ẹni tí ẹ jẹ tẹ́ ẹ fún lówó gbà wọ́n bá dọ̀bálẹ̀ pé dáríje wa ṣe é sùn ni mo gbàdúrà ayé àkàrú masalia ó di ọ̀la kọjá oh olúwa dá sí i tó bí nǹkan bá lè yọ ọ̀rọ̀ padà ó ń You pé bó ológun ṣe le tó báyìí ológun àgbáyé ogun àgbáyé ni ọjà. if you have mega glory you have to fight mega battle. kò sógun tó lè dìde sí ọ. there is no battle. ìgbàgbọ́ rẹ ni kó gbóná nínú olúwa. let your faith be strong in the Lord kò sẹ́ni tí ọ̀tá kì í dìde nobody enemy cannot wage you against. why don't lose your hope. why do you have to lose hope. Allah rere tó o ní láyé. The good dream you have. Ó bẹ̀rẹ̀ sí ní sẹ́lá tòní lọ. Yá màkà bàrú àmàlí. Maseli keruma kaba. Yes. Your good dream. Adaya masali kerua. In the name of Jesus. Lórúkọ Jésù. In the name of Jesus. Ó bẹ̀rẹ̀ sí Amen. Amen bọ́kọ́ bá kọ́ ọ lẹ̀ téèyàn ní kálárì ọmọ sẹ́ni. it doesn't mean your dream will not come to pass. bọ́ọ̀yà bá kọ́ ọ lẹ̀ sóní ọmọ débi tó ń lọ ni. it doesn't mean you no get your destination. bí àwọn ẹgbẹ́ bá kọ́ ọ. your brother to forsake you. sóní ọmọ débi ọ̀n lọ ni. it doesn't mean you no get your destination. bọ́ọ̀rẹ́ rẹ bá láwọn òrì ọmọ. your friends you you. tí a máa torí ogun fi ọ because of your bad thing. ìyẹn lọ́lọ́ ọmọ ṣe tí ó ṣe. it doesn't mean God will not do what he wants to do. God has a plan for you. Mm ìlàkọjá tó ń làkọjá ò ṣeé fi ṣàkàwé ògo tí ń bẹ wájú ẹ. you cannot use your challenges no compare. wọ́n tẹ́wọ̀ tó o bá ń làkọjá inú ìrìn àjò àyànmọ́ lọ wẹ̀ rí ló fi sọ. john of blessing will surely testify at the end of the day. mo ń lo èkó a ní two fifty lọ́wọ́. i was earning to lagos. èmi àti bọ́dà mi bá a ṣe tó náà ni o bọ́dà mi tó fara jù mí lọ. Hmm. a bá fẹ́ fi two fifty wọ́ọ̀kù èkó asáwọn tírélà tí ó gbé wa àwa rí tírélà àwọn tírélà táwọn rí wọn wọn máa lu àwọn ètò kó máa lu ni wọn dúró hmm. wọn kàn nà tán ni mo wá rìn adé bi adé mú fúlàní wọn àrí alọsẹ mi ń bí mo bá ní àmọ rìn abárin lọ wájú bá débi muslim yẹn labari abari mọ́tò hmm. akẹdẹmi olómi abari bọ́ọ̀sì kan lọba ní èkó ó ní ẹ bá ń ti mọ́tò yìí ṣiṣẹ́ oníta hmm. hmm. bàbá ti sẹ́ máa gbé yín dé kò lọ́fẹ̀ẹ́ àwa ti láti akẹdẹmi olómi àti dé sókà afẹ́ tí ń sẹ́ni ká lè bá àwọn mọ́tò ọ̀fẹ́. nígbà tí adé tí ò ti sẹ́ lọ́ba ní tọ̀ nígbà mọ́tò àbádá ti mọ́ mo ti rọ́ pure water torí mo ti fẹ́ dákú. pure water on my hair I was mo ti fẹ́ dákú. Hmm àti wọn mẹsà pé mo ṣe lọ tán báyìí ọkàn fọwọ́ kankan lórí mọ́tò pàṣẹ èmi àti mọ́dà mi mọ́tò kan sítáàtì ni ọkàn sáré padà ní onígun ògbé yín mọ́ o ẹ̀yin tẹ́ ti lẹ́ẹ̀lẹ́ bá ń tì mọ́ tẹ́lẹ̀ ọkàn yọ̀ọ̀sẹ̀ kó lẹ́gbẹ̀ẹ́ wa ni. àwa rí bọ́ọ̀sì kan la wá ní pé kó jẹ́ aláàpọ̀ ara wa we beg the driver. ó ní two hundred naira ló wọ́n gbà. he two hundred naira from us. mo ní aláwa méjì ó lẹ́yìn tẹ́ fẹ́ gọlọsọgọlọ sọ méjì ẹ̀yin tẹ́ fẹ́ gọlọsọgọlọ sọ méjì lẹ́wọ̀n sọ́ọ̀lẹ̀ tẹ́ tó fẹ́ fẹ́ tọ́lẹ̀ tẹ́ tó wá sọ́ọ̀dọ̀ náírà lẹ́wọ̀n àsọdẹ́kọ̀ àní mánéjì wa ó ti ṣe rògbé. This is the wrong passengers for you. lọ bá gbé wa. you gave us a ride. lọ ata jókòó lórí ẹsẹ̀ ara ni mo wá. we no picture that. bá tètè ni máa lóso báyìí adọ́jọ́ ta la bọ́ọ̀lẹ̀. ọ̀ngẹ́rì jọjọ́ la wíwá láti rẹ̀. a lọ sùúrù lérè. màá wá lọ bó ni mo lù ẹ̀ a tún láàpù ara wa ní èlò dúró lérí ó ní seventeen naira aláwa méjọgba méjì fifteen naira. two for fifteen naira. ó ní ẹ lọ bọ́gà a bá lọ bọ́gà ọ̀gá bá ní àwọlé mo lù ẹ̀kọ́ ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀yin méjì lẹ́jọ́ dúró lórí ara yẹ bọ́ọ̀lẹ̀. calm down mo bá ní kí bọ́dà mi ọmọ lọ mo ní mélòó lọ́jọ́ táwọn àti sùúrù lérè mo kàn kẹsẹ̀ sí ni mo ní ẹ wo ẹ fún ní forty naira ẹ fún ní forty naira ẹ fún àwa lọ bí ó mọ̀ lù ẹ pé gba forty naira wọ́n wá gba forty naira ó wá gba fourteen naira. ìkọ́tẹ́ fourteen naira. to fourteen naira mo wá gba ten naira. àìkọ́tẹ́ ten naira. mo wá ra omi. I bought water. omi yẹn ni màá wá tú orí. omi yẹn ni màá wá mu. and drink it. omi yẹn mo wá mu títí títí títí títí so now nígbà tí mo mú mo wá fi rìndé sùúrù lérè lọ́jọ́ yẹn bí mo ti ń jókòó lé báyìí mm. tí mo sọ pé bàbá iwájú rẹ mo wà iwájú rẹ mo wà aṣáájú rẹ mo wà lóòótọ́ mm. ẹnìkan ti di ọ̀nà ní kò fún yín lówó he now give us money ọjọ́ yẹn ló fún wa lówó one twenty one twenty thousand so one twenty ń bẹ́ ńlẹ̀ dè wá lálẹ́ hmm. làkọ́ two fifty lọ́wọ́ tó ní mọ́tò ń fi àṣẹ sí àti ọlọ́run lógo fún wa. God do it for us wo mi sa tó o bá ń la tó lè kọjá ìyẹn ọ̀sọ́ wo mi ohun tó gbọ́dọ̀ ṣe ni pé o gbọ́dọ̀ tọwọ́ bẹ̀sẹ̀ o gbọ́dọ̀ rìnrìn àjò búburú o gbọ́dọ̀ gbé ìgbé ayé mímọ́ ọ gbọ́dọ̀ yára rẹ sí mímọ́ ó sì gbọ́dọ̀ jẹ́ aládùá ó sì gbọ́dọ̀ máa wá ojú olúwa nígbà gbogbo wà á débi tó ń lọ bó o kọjá kẹ́sẹ̀ tiẹ̀ là you are not the first person that will explain that. Yes, sir má wàá torí àṣírà rẹ léṣe má ronú kankan gbàgbọ́ nínú àdúrà tó gbà pé àdúrà rẹ gbà nígbà tẹ́sí àdúrà bá dé àwọn tó fi ọ́ ṣe lẹ́yà àwọn ni ó sọ ọmọ ọ̀dọ̀ lábẹ́ rẹ mo gbàdúrà àdúrà rẹ gbà sọ pé mi ò ṣe dádúró ọ̀nà mi là ológo ni mi ọmọ orí ọ̀fẹ́ ni mi mo gbà ire mi mo gbà yọ mi mo gbà yọ mi mo gbà yọ mi mo gbé yọ mẹ mo gbé yọ mẹ mo gbé yanu mo gbé ojúre mo gbé àánú mo gbé àánú mo gbé àánú mo gbé àánú mo gbé yanu mo gbé tọ́ mi mo gbé yanu mo gbé tọ́ mi mo gbé yanu mo gbé tọ́ mi mo gbé ilé mi mo gbé àánú mo gbé àlàáfíà mo gbé yọ mi mo gbé ìgbéga mo gbé fọkànbalẹ̀ mo gbé ojúre mo gbé àánú wọn fọ àìsàn jáde lára mi o lè mi mú ọba àìsàn o lè dá mi dúró o lè dán mi dúró ayé mi gba àánú ìṣẹ̀dá mi gba ìyanu àyànmọ́ mi ṣe mo gba ire mo gba ire mo gba ire mo gba ire mo gba ire mo gba ire mo gba ire mo gba ire mo gba ire mo gba ire mo gba ire mo gba ire mo gba ire mo gba ire mo gba ayọ̀ mo gba àánú mo gba ire mo gba ayọ̀ mo gba àánú àmín àmín ẹ kú oríire ẹ pàtẹ́wọ́ ẹ mọ́ fún o àdúrà rẹ gbà. your prayer is answered. àdúrà rẹ gbà. your prayer is answered. dúró nínú ọlọ́run nígbàgbọ́. stand for you. èwo you are the next beggar. ẹ̀rí ló máa já máa ronú kankan mọ́. stop thinking. má fi ọ̀rọ̀ rẹ lọ àwọn tí ó tún fi ọ̀sẹ̀ lẹ́yà mọ́. Hmm. kó gbogbo àníyàn rẹ sọ́wọ́ ọlọ́run yóò ṣe ó sì lẹ́rìí bí olúwa ti ń bẹ ẹ̀ wá you are blessed in Jesus name Amen. I love you all ẹ ṣé o ojú òní tì yín gbogbo ẹ̀yin tí ọ̀run ń lò lọ́nà kan àti lọ́nà mi ẹ̀ ní sáláìní ojú òní tì ó lè pè lálẹ́ ìmọ̀ o nítorí gbogbo ọmọ orí òkè tá a apá mm. tí wọlé náà la bẹ̀rẹ̀ àsọtẹ́lẹ̀ wòlíì mm. tó dọ̀la mọ̀fọ́lọ́mbì ọmọ bínú má bínú má bínú ọmọ rẹ náà ni mí ọmọ rẹ ni mí má bínú má bínú àdúrà rẹ ọgbà o ìyẹn ní ẹ lọ sọ ìṣòro ń bẹ láago méjìlá ti yí o ní déédé láago méjìlá tomitomi ni ń gòkè wá o to ẹ ní ẹ̀rí ẹ ní ẹ̀rí ẹ ní ẹ̀rí ẹ ní ẹ̀rí ẹ ní ẹ̀rí bẹ́ẹ̀ ni yóò rí ẹ ṣé o èmi kọ́ ni mo ìní ọ̀fánẹ́jì o mọ̀ sẹ́ndì owó sọ́fánẹ́jì kan náà èmi ò sì sẹ́ndì mẹ́sẹ̀gì pé mo go through profile profile kankan o tọ́ ọ bá ní tọ́ fẹ́ bá mi sọ nọ́mbà tó pè ní zero zero five zero two seven five seven seven nine ilẹ̀ tí ẹ̀dẹ̀ tí wá súnlá lẹ́yìn o lè sẹ́ndì mẹ́sẹ̀gì lórí whatsapp mo máa go through anything tó bá jẹ́ ẹ̀bì àdúrà tó bá jẹ́ ìmọ̀ràn tó bá jẹ́ nǹkan kan kan lórí wa fi sí ọlọ́kan sẹ́ndì mẹ́sẹ̀gì a máa reply o oh eight oh o fifty twenty seven fifty seven seventy nine yóò dáa fún ọ wrong with you. ládé tó tó ògbé ni. asolade is not speaking. yóò da fún yín bẹ́ẹ̀ ni. yes sir. òun náà kọlà fún ni. ẹ rí àánú gbà orí Baba. tí bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́ kọ́ máa bá yín lọ kọ́ ràn yín lọ́wọ́ kó gbé orí yín sókè jésù olúwa wa. amen amen amen. aleluya méje ọyọyọyọyọyọyọyọ. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah.